ọ̀rọ̀ nàìjíríà ò kàn wá o mo tún tún sọ o ọ̀rọ̀ nàìjíríà ò kàn wá o ó wà ní àkọọ́lẹ̀ o ọ̀rọ̀ nàìjíríà ò kàn wá ọlọ́run ti ṣe ìyanu àgbáyé ti mọ̀ wípé a orílẹ̀-èdè yorùbá ọlọ́run ti ṣe tòró ní àwọn ìgbésẹ̀ ìníre ìníre tọ́lọ́run ní ká gbé tán dẹ̀ ti fi ń rí i pé a ìgbésẹ̀ tọmọ yorùbá ń gbé yìí dá o táyé dẹ̀ gbà á tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan tẹ́ ọlọ́run ní ká sọ fún wọn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ wọ́n ṣe fógo ọlọ́run fún ìyẹn ọlọ́run kí làwa nífọpẹ́ fọlọ́run fún ẹ jẹ́ àfọkànbalẹ̀ o ọlọ́run ti ṣe eléyìí o ẹ jẹ́ àfọkànbalẹ̀ wọ́n ní wọ́n pè ò sí ẹni tí ò dùn mọ́ nínú ló máa kú dànù òun ló máa fúnra rẹ̀ parẹ̀ inú kó lọ já sí kànga àbí kó já sẹ́nu rail àbí kó lọ ju rẹ̀ sínú odò kan òun ni ìdùnnú ìtawọ́ ọmọ ọlọ́run àwọ̀ tá a dó lórí òtítọ́ àti òdodo ìdùnnú àtayọ̀ ni títí láì ni tí ò ní bàjẹ́ ayọ̀ tí ò ní rí ìbànújẹ́ láéláé ni ẹ àfọkànbalẹ̀ ọlọ́run ti ṣe eléyìí náà ẹ ṣé mo dúpẹ́ o mo kàn ní kí n sọ fún wa ni kò sí èyí tó kàn wá torí ẹlòmíà máa ní àà nǹkan tó ń ṣe kò kàn wá rárá ni mo sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú wa lóòótọ́ àfẹ̀gbẹ́ kanra wa lóòótọ́ àmì sì hàn wípé a wọ́n wà lórí ilẹ̀ yorùbá <laughs> ó kù díẹ̀ ilé ìkọjá eré ó kù díẹ̀ ntàgbáyé mọ̀ ni <laughs> àgbáyé mọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó kù díẹ̀ ẹ jẹ́ àfọkànbalẹ̀ báyẹn kẹ́nikẹ́ni kó dẹ́rù bà wá àbí kó máa da omi tútù sọ́kàn wa àbí kó máa sọ ìsọkúsọ sí wa létí àláyéláyé ìyẹn ó ti kọjá àfìsẹ́yìn nìyẹn ayé ìgbà kan táwọn jàti kan ń ṣe òṣì nìyẹn kì í ṣe lọ́wọ́ ta wàyí ọlọ́run ti dé fúlì tí ò ṣeré ń bẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ o ìfọkànbalẹ̀ ní fọmọ yorùbá ọlọ́run ti ṣe ìyanu anybody ní right àti choose tó bá fẹ́ bá nàìjíríà lọ why not kó bá nàìjíríà lọ right ẹ̀ ní but àtàdó olóró tí wàá tí odò olórí ilẹ̀ yorùbá yìí àwa náà lọmọ yorùbá o iye àwa tàdó yẹn náà lọmọ yorùbá ìrandíran dẹni tí ò ní parun táyé máa fi parẹ́ bó ṣe rí nìyẹn kò yí padà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa o a máa gbọ́rọ̀ òyìn ara wa ní ayọ̀ àti àlàáfíà ní àìpẹ́ láìpẹ́ jọjọ ẹ máa retí mi pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run togotogo tọlátọlá ti dùnú tayọ̀ àtìlẹ́yìn Ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni Jehovah fúnra rẹ̀ ló ń tẹ̀lé mi bọ̀ pẹ̀lú ogun ọ̀run bẹ́ẹ̀ ni mo sọ adelédé tán àwa láti wá rojọ́ ọranù rádaràda láti ṣèranù láti bẹ̀rẹ̀ ìjọba gangan ni adelé wọlé báyìí mo dé sílẹ̀ Yorùbá land pẹ̀lú olórí adelé àwọn adelé ti wà ńlẹ̀ olórí adele nìkan ló kù àti èmi èmi ọmọ yín ni o Ọlọ́run ló ń jẹ́ èmi ni ló kù ká wọ ilẹ̀ yorùbá land tá a bá ti wọlé yorùbá land ẹ mọ̀ pé ìjọba yorùbá ti bẹ̀rẹ̀ ìyẹn ò sínú wọn ni wọ́n pé ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn àní mo tún sọ mo tún tún sọ ẹni tó bá ní kí n má dé mi ò ní dé bá a gbogbo owó yín pátá àrígiṣẹ́gi yín orí ara yín lẹ máa fi gbé o ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ yín ọwọ́ ara yín lẹ máa fi ara yín báyìí lẹ máa fi nà pa tẹ́ ẹ̀ ní símọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àwa pẹ̀lú wa God bless you.